Yoruba Vocabulary Supplement, Unit 9. Ori. Ori. Inu. Inu. Tabili. Tabili. ibùsùn, ibùsùn àpò àpò exercise one. ìwé mi dà ìwé mi dà. àpótí wọ́n wà lórí àpótí. Tábìlì wọ́n wà lórí tábìlì. Ibùsùn wọ́n wà lórí ibùsùn. Àga wọ́n wà lórí àga. Exercise 2. Owó omida! dà? omida! mi dà? Àpótí. Ó wà nínú àpótí. Ìwé. Ó wà Tábìlì. Ó wà nínú tábìlì. Ọkọ̀. Ó wà nínú ọkọ̀. Exercise 3. Owó rẹ dà? Owó ilé ó wà nílé àpò